sẹ́ǹsẹ́ nìtọ́jú lọ́rọ̀ rẹ̀ bí èèyàn bá gbọ́ndọ̀ lójú omi àtàsíní lójú àtàsíní lẹ́nu. ẹ káàbọ̀ ẹ kú rìn ẹ kú iṣẹ́ takuntakun. mo tí mo rí i pé mi ò lè rí yín bí mo ṣe rí yín yẹn kí n dẹ̀ fojú pa yín rẹ́. o ò gbọ́dọ̀ gbà.

Who is this woman? Officer! Mo rò pé ẹ rántí òfin mi nílùú yìí. Ó yé mi púpọ̀. Mo ń ṣèyàn lásán o. Ọmọ tẹ́ ń wò yìí, ó ti dòrìṣà. Ayé mi ti bàjẹ́ tó báyìí. Ayé mi rú. Bí mo mú wá sọ, mo gbẹ́ ayé mi ò ṣé ìwọ ní ẹjọ́ àwọn ọmọ mi lẹ́nu láti dá ìwọ tó rí gíẹgíẹ bíi pẹ́pẹ́yẹ ilé yìí. lórúkọ ẹ. kíntù ni. èmi á fẹ́ wọ torí kí n kí ló bá yẹ wọ. àní kí lórúkọ ẹ. charles ò ní lè mọ báyìí ṣiṣẹ́. if you cannot pronounce the charles please call Bobo. Unity kẹ́sọ̀rọ̀ tẹ bó ṣe ń ṣe ní ibi ìwọ bù mí. Jazzy ọmọ Igbo mm. ó ti dé láti ìgbà tó sì ti dé sínú ilé mm. lọ̀gá ti ń yíwà padà sáwà. ẹ eh, tó bá sọ pé o fẹ́ jẹ́ ìbàsùn kí ló ní iṣẹ́ tí mo ṣe tí mi lè tẹ̀bà fún ẹ má tẹ̀bà fún ẹ tí ìjà ìwọ. sórí ah! ẹ̀sùn mọ́gòrí lorúkọ àgọ̀rí ọ̀ àrẹ̀mú jìjì òun báyìí òun ló ń ṣe wú ẹ̀ báwọn. I'm telling you, òun ló dé ká fún tó fi sọ pé ọ̀wọ̀n ẹ̀jẹ̀ kí ni ọmọ ọlọ́nà kò ń lọ. Shut up your mouth and get out of my room now. The both of you should get out. Now. Go. Yes! Ṣọ́ọ̀sà. Lóòótọ́ àti kékeré ni mo ò sí ìyá àti bàbá mọ̀. Mi ò lẹ́bí mi ò rárá. Ṣé wá rí láti ìgbà tá a ti ń bá yín gbé, tá a ti ń bá yín ṣiṣẹ́, tẹ̀ ti ń fún wa lówó. Mo fẹ́ má rí ẹ̀yìn bóyá boyfriend ni o àbọ̀kọyìn ni kò rí kankan rí. kí ni mo fẹ́ fi ọkùnrin ṣe láyé. sórí mr ladi ó sọ pé káwa méjèèjì kápá ẹ. kò lè pọ̀ mí nítorí orí mi ẹni tó bá dé ní sàpá àpamọ́ra pa ẹ kí ló dé tó sọ̀rọ̀ báyẹn ní mọ́tò ẹ̀túnbẹ̀ sọ̀rọ̀ sọ pé níbi òpè ìkọlù. A cup of tea. I need a cup of tea ó ti láti ilé mọ̀. ooo tí tí ẹ̀kọ́ tí tí tí. yóò dáadáa báyìí. fẹ́ kí n yíra mọ́lẹ̀. ara funfun tó. jerry ni mí mo rìn mọ́ kórè. jerry sọlá ni mí yẹ́lẹ́ kí n má rìnà kó kí ìyá fún mi. jerry sọlá ni mí. torí mi ò mọ nǹkan tẹ gbé tẹ̀yìn wọ́n fún yín ní simple assignment head deliver ok kò sí problem ṣọ́ra ẹ̀ méjì yìí àkàlà ni mo ṣe mo máa dà yín sí and for you too, guys ẹ̀yin méjèèjì ìjọra bá díà mo kó ìjọra bá dàbí kí wọ́n máa fọ́gò tó bá bí yín dà kẹ́kọ̀ọ́ pé mípẹ́ ọ̀gá we need extra hand ibẹ̀ ló fi tẹ̀yìn méjì. bọ́mà ọ̀rọ̀ yìí serious ju bẹ́ẹ̀ ṣe ń sọ yìí lọ o ọ̀rọ̀ yìí ń ṣọ̀rọ̀ tá a máa fọwọ́ yẹpẹrẹ mú rárá. shut up shut your dirty mouth ẹ wá rìn díkẹ̀ oh i see ó dà pé àgbékalẹ̀ ọ̀rọ̀ mi ni kò yẹ wojú mi ṣé mo jọ Sanyẹ̀rì ni àbí mo jọ Mr. Agbu mo ń bí ẹ̀ ní oh. <laughs> ọ̀rọ̀ bí ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ comedian ni ọ̀dẹ̀ ni ẹ́ ó dàbí pé ẹ fi ìpè bóyá mò ń ṣeré ni àbí bí mo ṣe sọ̀rọ̀ ni kò ní brain ẹ ò pick ah, ọ̀rọ̀ yín ti wáyé mi èwo ló tún fẹ́ sọ̀rọ̀ nu yín o kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ mu ẹ lè sọ̀rọ̀ ìkànnì ń ṣàtúnṣọ̀rọ̀ pé ó ṣe ọ̀rọ̀ yẹn ète tí kì í tàwádà ni ẹ kì í sọ̀rọ̀ fún yín ìgbà tí ọ̀gá mi pè mí sọ́fíìsì ẹ̀ lẹ́nu ojú gba èmi fúnra mi tì tí mo gbọ́ gbogbo ọ̀rọ̀ kò bá kúngbe tó sọ sí ọ̀gá mi mo dẹ̀ fọwọ́ bojú mo ń láti wò pé ṣé mi fúnra mi ò ká ojú òṣùwọ̀n tó ní nǹkan tó fi lè mú ọ sọ̀rọ̀ sọ́gá mi so who am I mo ń bèrè lọ́wọ́ yín ẹ bí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ yẹpẹrẹ ni ẹ bí àmọ̀ òṣèré I just give you twenty four hours nǹkan tí mò ń fẹ́ tí ẹ bá ti lè ṣe ìdíje ibi tẹ́ máa padà. mo rìn mọ́ wá sílẹ̀ tó pọ̀ dákẹ́ ò sọ̀rọ̀ pọ̀ ní tó kàn ń kò lórí ọ̀rọ̀ yẹn. kí ló fẹ́ kí n sọ mo ti sọ sọ ògbọ́ sọ kí ló fẹ́ kí n sọ. ṣé o fẹ́ kí n fílẹ̀ ni o mọ̀ kan tí mo rí gbà lọ́wọ́ ẹ̀. can you imagine can you imagine so I, I, I'm not I'm not enough for you abi. o wà enough o kúrò ọ̀pá ní ìdó ọ̀pá ní ìdó ọ̀pá ní ìdó kí ló dé jọ náà. kò ń ṣe gbogbo olówó ló máa ń náwó èmi sì máa ń fifty dọwọ́ tèmi àjọ máa ń fifty ẹ̀. ṣé òrí sí mi ni ṣé òwò wọn gbọ́wọ́ gbowó gidi ni ni ni mò ń lọ. ó láwọn owó tó máa ń gbà lẹ́yìn tó tẹ̀ kí tẹ̀ kí sọ fún mi rárá ó fà ókè ó láti mú kọ́nà àmì méjì ni o ó láti mú kọ́nà àmì méjì. sùúrù mi lè fẹ́ ẹ̀kọ́ tó mọ̀ yẹn mi love Richard ní sùúrù ẹ jẹ́ àgbà kíní ìkàlẹ̀ fi ṣe wedding. jẹ́ kí Richard máa ṣe yẹn náà ṣe wá invite me? ni àbẹ wá accuse me? àbí kí lè sọ kí lè wá ṣe gan-an o nípa kidnapping ẹ ẹ fíàsì ọmọ babalára èmi lè wá fi ìpò yẹn I wọn bá sọ̀rọ̀ àìbẹ́ẹ̀kọ́ kí lè rò náà iṣẹ́ kí Eh? Oh, eh? ṣe ẹ́ ẹ̀ tí ẹ kàn mọ ni o ẹ tí ì ríṣẹ́ ṣe o báwo lẹ́yìn wọlé gan-an àwọn tó yẹ kó di ajá sí kí báwo lẹ́yìn wọlé ẹ. sá àwa kọ́ la fẹ̀sùn kàn yín sá Chief Babalọlá ló fi ẹ̀sùn kàn yín and gẹ́gẹ́ bí iṣẹ́ wa a ní ẹ̀tọ́ láti débi báyìí ká gbọ́rọ̀ tẹnu ẹ̀yìn náà ká lè mú bí tá a máa fi sí sá. àwa kọ́ la ràn wá sá ìjọba ló ràn wá. ìjọba. <laughs> ta ló jẹ́ ìjọba ta lẹ́yìn rò pé ìjọba àwọn àjọba la jókòó yìí abẹ́rù pé àwọn kan tó kàn fún yín ní ọ̀dà tó ń dín in káàkiri pé kíní ẹ serious o ẹ serious kò wọ aṣọ dúdú ẹ bí ọ̀tá bá tún wọnú aṣọ ẹ̀wọ̀ ọdún kọ́ńpọ̀ mi màá ní kàn bọ́ lára yín what's wrong with you ẹ jẹ́ ẹ lè ronú mọ́. èmi lè fi wá gbọ́ tẹnu èmi. sir gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé agbọ́jọ ìnìkan dá àgbà òṣìkà ni ẹ̀tọ́ wa ní láti débí láti gbọ́ tẹnu ẹ̀yin náà wò ká lè mọ bí tá a máa fi sí ká lè mọ bí tá a máa ṣiṣẹ́ lé lórí sir. my excellence àgbà òṣìkà náà dà abẹ́ máa wà wọn mọ̀ yìí ẹ̀yin lè máa wọlé wá bá my excellence àwọn ọ̀gá yín látàbújá àwọn náà máa wá kì í ṣe ẹ̀yin kìíní náà máa rán wa wọ́n ti balẹ̀ ayé jẹ́ wọ́n ti balẹ̀ ayé jẹ́ wo lọ́ọ̀yà máa kó wọn lọ gbogbo ní tó bá fẹ́ kó máa dá wọn lóhùn mi ráyè táwọn ilé má bínú sáwọn ilé o máa kàn ṣe wọn léṣe. officers if you have any further questions, let's go to my chambers. bóyá yá ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ rubbish o kí n sọ pé wọn bọ sórí wọn náà tó bá find out. Wiki Barrister, Abdul Dele Rodo, Madam Faja. My Excellency, mi ò bẹ́ẹ̀ o, mi ò mọ́mọ́ kankan pẹ́ o. Mánéjà, ṣé ẹ ti ra láti mi ni? Ẹ wọlé ẹ wọlé kí ló ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n, ẹ ti ẹ̀ pè mí pẹ̀ ń bọ̀ mo kọ̀ rí yín sí òsì. Mi lè pe ẹ o, tí n bá pẹ́ àwọn ọlọ́pàá lè track mi o they are after me. ẹ̀gbọ́n báwo lọ́lọ́pàá ṣe máa track yín tẹ́ máa máa tún máa wá mi bọ̀ wá sí ibi yìí mi ṣe fẹ́ sọ fún yín ibi tí mo wà. wo yà fi yẹn I really need your help and I want you to help me out. ẹ̀gbọ́n mi le help yín mi fẹ́ nǹkan to bá ti jọ mọ́rọ̀ ọlọ́pàá lèmi náà ṣe sá forí ara mi wá sí ibi ẹ wá máa lọ ẹ wá máa lọ ẹjọ́. Aladdin ṣe fẹ́ gbọ́ tó o bá ti ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi ibi ni ma dúró sí mi ni lọ ọlọ́pàá máa dé bá wa wọ́n jẹ́ máa jọ arrest àwa méjèèjì. Ah, ah. ó le tó yẹn ni. O le jù bẹ́ẹ̀ lọ. tó wàá lè fẹ́ kí n ṣe fún yín ṣòrí láì ní mo fẹ́ kó bá mi track ẹ̀ gbogbo ibikíbi tó máa ti ń wà níṣẹ́jú ìṣẹ́jú mo fẹ́ máa mọ̀. má ti ṣe ilé fún yín ṣé ó ti tán. Ah, máa sanwó ẹ fún ẹ má wọrí sẹ. ẹ̀gbọ́n mi ì nídòó owó yín tí má ṣàti ṣe ilé fún yín ẹ má ẹ bá padà wá sọ́dọ̀ mi mọ́ ẹ jọ mi ìfẹ́ nǹkan tó bá ti dèmi àtọlọ́pàá pọ̀. okay I owe you one. àwọn àgbà anywhere tẹ́ni náà bá wà ẹ máa rí wọn ẹ máa mọ where about wọn lórí fóònù yẹn. ó ṣe wọ́n dúpẹ́. and one more thing ẹ má ever padà wá sí ibi ìmọ̀ ọ̀gá. thank you very much i owe you one. welcome if you owe me nothing just don't come back here. Aladdin <laughs> the specialist. girlfriend ọmọ ọ̀gá tí wọ́n jí gbé mm. jọ torí ọlọ́run jẹ́ kán lọ gbélẹ̀ i beg you ṣó mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé iṣẹ́ yìí ó ń favour mi you understand and then wọ́n máa wò pé mo lọ́wọ́ sí i láàrin èmi àti ẹ and you know it very well you are the kidnapper here i beg you in the name of god don't involve me lọ gbélẹ̀ so that lọ gbọmọlọmọlẹ̀ wọ́n lè wọ́n lè mójú kúrò lára mi please. àjọ what what are you, what are you talking about kò yé mi mo fi olóhùn búra tí mi ìmọ̀ kókó ń pa ẹ̀ mi èmi kò mọ̀ kí dá bèbí ẹ o I don't know anything about it ọlọ́run àbújọ nísòro ọmọ nísòro calm down calm down tó bá lò mọ anything say kí la wá celebrate ní the other day oh. what was that for up ló ṣe máa ń rí zigba inú tèmi kàn dùn ní bó ti in charge I was so happy ah, mi I don't know anything about it ṣé mi lè kidnap èèyàn Ah, ẹnu lásán ni money. Ah, mi mo kọ́kọ́ pa ẹ ọ ọlọ́run inú mi believe me. Ah, uh, uh, okay, okay, uh, okay, mo believe ẹ. I believe you but ta ló wá rò pé ó lè wa yẹn because you understand oh vivian mo fura sí eh? ex-girlfriend ọmọ ọ̀gá richard because times that number you ti sọ fún mi pé kí n máa richard ó dẹ̀ disagree pẹ̀lú ẹ̀ Oh my, desperate kò sí nǹkan tí ó lè ṣe ó lè ṣe mo fura ah! sí. ọpẹ́yẹmí. ẹ nà. Ah, èèyàn burúkú ni oh, oh my god so nǹkan báyìí ń and um, you kept everything away from me. This is wrong. Before you know it, Wani, oh, eh, Abdul, I love you. Abdul, I do this. Abdul. No. Shori, listen. Like that. Mo, mo ti gbọ́ ẹ, mo Eh, Shori, ó máa better. Can you report situation yìí sí. Can if Vivian o, òun kidnap girlfriend ọmọ ọ̀gá o. So that ní sùúrù, ojú á lè kúrò lára èmi àti ẹ. No, no, no, no, no. Kò lè work bẹ́ẹ̀ tí wọ́n bá mọ̀ tó ga bá fi lè eventually mọ̀ pé èmi àti ẹ̀ ti ní irú conversation bẹ́yẹn. tí wọn ò dẹ̀ wà aware wọ́n lè sack me or what it's better we just let it go no mi lè risk ẹ o mi ò lè fi iṣẹ́ mi ṣeré. to let it go. ó ti yé mi now look straight into my eyes. tọ́bẹ̀ dán wrong. listen as from now henceforth not ever wá sínú ọ́fíìsì yìí tàbí ilé mi kó wá bá mi discuss bí a ṣe máa máa jọ máa jẹ ọ̀gá lẹ́sẹ̀ I will never be part of that anymore listen that's why wetin calm down mi ò ṣerú ẹ̀ mọ́ èmi gan àwọn kí ni mò ń rò látọjọ́ sórí mi gan pẹ́ṣá ẹni tó ń fún mi ní oúnjẹ allowance wà ń bẹ̀ weekly allowance ó ń fún mi ó ń fún mi ní bonus ilé tí mò ń gbé òun ló sanwó ẹ̀ the car I'm using òun ló fún mi. kásẹ̀tù ẹ̀. kásẹ̀tù ẹ̀ ó ti yé mi a máa sẹ̀tù ẹ̀ lẹ́sẹ̀ ni ṣòrí láti òní lọ bó ṣe ń dìde kúrò mi báyìí má ẹ bá padà wá sùn ní ọ́fíìsì mi mọ́ and in my house again you are an evil woman. Oh. abet ṣòrí. kí ni mo ṣe báyìí i don't know anything about this mi mọ. Ah, má jẹ́ kí mi ò ní fẹ́ pariwo so rárá dìde kó rà máa lọ. I don't know anything about this. I don't know anything. Jojo now. A lot has been said. A lot has been seen, And a whole lot has happened. And nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílé ayé mi, èmi rò pé know, ò lè share anything more nílé ayé kò dùn mí àfipà tí mo tún rí eléyìí kí ni Dérìsọ́lá fẹ́ ṣe fún anybody she's blind blind and you know the the sad part of it ni wípé she's carrying my child she's carrying my baby kí ló ṣe wá. Why are people so, so wicked? Mr. Richard, we're very sorry for everything. I'm sorry. Fúngbà díẹ̀ sí, I think try to get in touch for yín. That's true. Why? I rí. I a lọ aṣẹ́ everything. Not until this moment. We're very sorry. But the thing is, Ṣẹ́gun why was he at the crime scene? Yes. Was sì jẹ́ pé ìyá ọmọ owó ẹ̀ ló kú sí ẹ jọ kí ló ń ṣe ń bẹ̀ gangan ẹ bá àtàn mọ́lẹ̀ sí. What are you trying to say? What are you insinuating? I'm not insinuating anything a kò fẹ́ mọ òdodo ọ̀rọ̀ yẹn ni. ṣẹ́gun ṣé ṣẹ́gun lè. no no no no okay okay um, fine ṣẹ́gun like ọmọ yẹn but òun tiẹ̀ like àwọn kan bílẹ̀. Um, ó máa ń believe pé ẹni tó bá jẹ́ àkàndá tó fọ́ lójú they are blessing from God ó love ọmọ yẹn but èmi ló já mọ́ lọ́wọ́ ṣé Ṣẹ́gun wá lè torí yẹn kó no Ṣẹ́gun has never been like that. Yeah. Mr. Richard trust nobody lórí case tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn everybody ni suspect including Ṣẹ́gun your friend so ẹ má rò pé bóyá Ṣẹ́gun because he's your friend or not kò lè ṣe nǹkan tá à ń àmọ́ so tí kò bá ní ọwọ́ ara lẹ́nu operation yẹn ò lè wà successful o because tí kú yóò bá pààyàn tó dé òkè pààyàn. ṣẹ́gun ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ṣẹ́gun ò lè ṣe no no no no no no ṣẹ́gun ah no no way back ah ah way back ah no no no kò lè jẹ́ ṣẹ́gun. àbí what else do you think ṣe rò pé ó lè ṣiṣẹ́ yẹn tá lẹ́yìn fura sí. ẹ̀ẹ́ ẹ tí mo suspect mo ṣe kú jíyàn burúkú o but onígbónára ni my ex ó pè mí ó dẹ̀ threatening me, Vivian. Vivian. okay okay okay and Vivian tó bá ń bínú ìgbà mi ò lè fọ́ TV ó lè ti fa document ẹ̀ tó bá wá ṣe tán ó lè máa ké ó máa bẹ̀ mí but what i'm trying to say is ó ti máa ó ti máa bà nǹkan jẹ́ so ó lè jẹ́ in a moment i'm not saying sh but ó lè jẹ́ moment of anger bóyá ó wò pé ah, káwọn gbé dẹ́rìn sọ̀la i don't know i don't know i'm just i don't know i don't know what to say i don't know. ó dàbẹ̀ ṣé bíbí àti dárúkọ yìí náà ó pọ̀ ní suspect list wa a máa ṣiṣẹ́ wa i will get back to you. mr richard mo ń àṣọ yín pé ọlọ́run máa fún wa ṣe lórí kéèsì àwọn criminals yẹn owó òfin máa tẹ̀ wọ́n Your best is not enough. Don't worry. I don't know the condition she. In fact, your best is not just enough. You need to try harder, please. Mr. Richard, calm down. Don't worry. A máa ṣiṣẹ́ wa bí iṣẹ́. We are doing it and that's tún máa put more effort. A máa make sure I want criminal ẹ̀wọ̀n ò ní law. láì jẹyà. Now that's what I want to hear. Thank, you. We are doing our work. Thank you so much, Mr. Richard. Have a nice day, mo máa fẹ́ kẹ́ fún wa láti lọ arrest Lékan àti Fidian. Mm. that's right. on what ground. Uh, ma ẹ ṣe rí based on our investigation. okay. I discover pé kan to kidnap Dẹ́rìsọ́lá um, Vivian lọ sílé ẹ̀ ó lọ threaten Dẹ́rìsọ́lá seriously so mm -hmm. of course he's a suspect. and again ma Lékan ni new boyfriend Vivian mo ṣe bá yín sọ̀rọ̀ ẹ̀ tẹ́ bá rántí there was a time tí mo sọ fún yín pé mo pàdé Lékan àti Vivian ní bí àwọn méjèèjì ṣe rí mi gẹ́lẹ́ báyìí wọ́n sá ni so à ń fura sí wọn. Hmm. vital information you see. thank, you ma. tí o bá ṣiṣẹ́ gidi a máa ní o ṣiṣẹ́ gidi mayor make the arrest. right. see you guys later. all right, ma. thank wá fún ìbọn. àǹtí. àti wèrè. àǹtí ẹ̀dá no shaking we dey together. kí ló ṣe é tó pariwo mọ́ bíi wà nítorí wọn kúkú yà sọ gbélé yìí. àwọn èèyàn yẹ kó ti wá san ransom mi nà. ẹ̀rí bí kàdọ̀ pa pẹ́sọ́nà mi olówó tó pọ̀ mọ́. ìyá. wọ́n fi inú wọ́n dẹ̀ bá máa ń tẹ́ bá bẹ́ẹ̀ fún. ẹjọ́ ìṣáájú sórí farabalẹ̀ ṣe ti gbọ́ má bẹ̀rù calm down. Listen up. I know you are very very delicate. Mo mọ̀ kó fọ́ lójú mi bọ̀, o létí tó fi ń gbọ́nà. O ti rí àwọn àtàwọn àbíbá. We are professional. So ti gbọ́ continue to mo we are professionals. we are killers. we are assassins. Thomas is ti gbéṣẹ́ our man shield, and ìyá ẹ̀ tó bí ẹ̀ ó ti dẹran lẹ̀ lẹ́lẹ̀ ẹ̀fà jẹ́ wọn ọmọ mọ́ better watch your next word. So ti gbọ́ continue to mo sọ fún babe farabalẹ̀ obìnrin ní obìnrin lèmi náà ṣó ti yí ẹ mo jẹ́ nsọ kọ̀kọ̀ fún ẹ fine girl ní ẹ o sórí fine girl ẹ a máa fi jẹ yẹ pé lálẹ́ yìí ṣó ti yí ẹ má bẹ̀rù kú rárá ṣó ti yí ẹ ṣọlá wa torí ẹrù kú la wà má bẹ̀rù kú ṣùgbọ́n wàhálẹ̀ you dey go ṣé you dey hear. tó mẹ́lẹ̀ dà mo ránṣẹ́ pé ẹ̀ tó wá sí because ọ̀rọ̀ tó wà nílẹ̀ <laughs> Eh, àfàìmọ̀ o àfàìmọ̀ o àwọn kan lè ṣẹ̀wọ̀n o ṣòro àwọn méjì tí mo wo iṣẹ́ lásán ni mo rọ́wọ́ o mi ní kọ́ lọ kidnap o iṣẹ́ mo ní kọ́ lọ jẹ́ make sure that plan succeeds ni mo wí o wọ́n lọ ń kidnap ọmọ ọlọ́mọ báyìí o àbáwo àbáwo mò ń rìn mí lè rìn mo lọ fún méjì tó bá rí ojú àlùmọ̀kọ́rọ́ ẹ̀dá ìbọ̀dí fi ń wò mí pé mo dẹ̀ jẹ́rìí ọlọ́pàá ó pé ó sí wọ́n invite mi tó bá invite mi màá dárúkọ yín o torí mi ní kẹ́ lọ kidnap o mo fẹ́ jẹ gómìnà ní mi jẹ́rìí yàn ẹ́ mo fẹ́ jẹ gómìnà ní mi jẹ́rìí yàn ọmọ tó kọjú ó lóyún ó tún wá lọ jẹ́ àfẹ́sọ́nà opponent mi Àbálọ́lá ọ̀tá ni o so kí lẹ́yìn rò pé àwọn aráàlú ń sọ́nsìn. aap. Ah, progress. aap. progress. your excellency sir hmm. ẹ mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ lẹ máa gbọ́ lẹ́nu mi ẹ mọ̀ pé mi ì ní fìkan pé méjì fún yín gbogbo tó dẹ̀ ń ṣe náà ń carry mi along bẹ̀tẹ̀ ọ̀rọ̀ kidnapping ni mi mọ nǹkan kan pẹ̀ mi mọ nǹkan kan pẹ̀ lọ́ọ̀yà. but sir ẹ mọ̀ mi anything that will hmm. tarnish your image or tó bá disparage reputation, reputation mi mi ò ní ẹ̀ back upon it láíláí you know I will never do anything that will soil your integrity sir. Mm. yeah mọ̀mí I am always being careful pẹ̀lú gbogbo bí ṣe ń ṣiṣẹ́ mi ni and I have been doing it dutifully. ìwọ jẹ́ pé ìwọ ló máa ń strategize fún wọn ò ní fọwọ́ sí o bẹ̀ẹ̀ni wọn ló máa bá wọn ṣe plan yẹn àwọn tó máa àwọn tó máa execute rẹ̀ àbí wọ́n kọ́ ah, àbẹ́yìn kọ́ náà execute his his excellency kò rí bẹ́ẹ̀ o ṣe rí bí ẹ̀yin náà ṣe kà á nínú pépà lèmi náà kà o bẹ́ẹ̀ dẹ̀ ṣe rí lórí social media lèmi náà rí and mọ́sò kò sí kò sí kò sí kidnapping nínú nínú plan. ẹ ṣe kí alẹ́ bí sínú ẹ̀ fún. àwọn àmọ́ kọ́kọ́ pa ẹ̀ sá. ẹ mọ kí ni ẹ mọ kí ni ẹ tẹ wọn nú ọ wọn bá rí báyìí pín lábújá máa dárúkọ yín. tọ́ni mo sọ fún yín yẹn má dárúkọ yín. ẹ fẹ́ ràn wá lẹ́wọ̀n nìyẹn sa. ìmọ̀ lẹ́fẹ́ ràn èmi gómìnà ni mo fẹ́ jẹ o mi ì jẹ́ ràn yín o mi ní kẹ́ kidnap ọmọ fọ́ lójú gbogbo àwọn aráàlú ti yí lọ sọ́hùn ẹ mọ̀ pé political rate mi ti fall ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́wọ́ tẹ̀wọ́n nú o mo sọ fún yín yẹn. Ah. tẹ bá try mi. the law ẹ ṣáà ti wá dáràn báyìí. mo kàn kọ́ báyìí ni o níwájú my excellence o gbogbo tẹ bá mọ̀ ń pẹ́ ní kẹ̀tẹ̀tẹ̀ sọ ṣé mo pe cctv wà ń bí báyìí <laughs> ó lè máa record gbogbo ohun tá à ń sọ lókè. women leader ẹ ní sùúrù ẹ jọ ń torí Ọlọ́run kí ni gbogbo tẹ ẹ sọ yìí ah, iṣẹ́ tá a máa try láti máa implicate wa ni tá ni o mọ̀ yí pé excellency ní cctv ní gbogbo inú ilé yìí so bẹ́ẹ̀ ṣe sọ ìṣe ẹ̀mọ̀ kí wọ́n máa gbọ́ wọn máa fún pé bóyá lóòótọ́ ni kíní èmi ò mọ ọkọ pa ẹni sùúrù ẹjọ́ torí Ọlọ́run nígbà tí a fẹ́ lọ execute plan b hmm. ẹjọ́ ṣé èmi àti ẹnìkan ni kò ń ṣe àmì ẹ̀ka láti jọ lọ ṣe ni. Hmm ìgbà wo la wá kidnap ẹ jọ torí Ọlọ́run i'm a man of integrity ṣé dem mọ profession tèmi kò fẹ́ nǹkan tó jọ bí wàhálà kò dẹ̀ fẹ́ nǹkan bí bí àkóbá rárá we don't do that in, our, in my profession so ti yé yín gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe gbogbo ẹ̀ ni mo plan fún yín abẹ́jíjọ́ ṣé mi so ti yé mi ò mọ ọkọ̀ nípa kidnapping tàbá wá ní ká fojú inú wò ó ká fẹ́ tọpẹpẹ ọ̀rọ̀ eh, people like us don't do such ẹ̀yin tẹ́ jẹ́ politician mm. àbí bóyá irú àwọn tó jẹ́ politician bíi títí <laughs> ni wọ́n lè máa ṣe gbogbo gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn bíi ti kini lọ́ọ̀yà ọmọ kidnap ni na. Eh, bíi ti kini alábòsí gan ni woman leader eh, owó ni inú inú kílẹ̀ tẹ̀ lọ́ọ̀yà tẹ̀ náwó àwọn olè náwó sí wọ́n olè lọ́ọ̀yà náwó náwó náwó náwó bíi ti kini lọ́ọ̀yà máa yọ ọkọ̀ owó kọ̀ọ̀kan kọ́ ọ́ bẹ̀jẹ̀ àwọn politician ní kí náwó bóyá náwó ònàwó gorí woman leader ònàwó gorí oh, woman leader ẹ irú kí ló gbogbo yẹn ẹ irú irú ọgbọ kí ni ẹ ẹ sẹlẹsì wa ń wá ohun ojú mi. wọn náà gbọ́ sí ní wẹ́ẹ̀sì. What is it? wàá gbà lẹ́yìn láti mú padà fún mi tán àkọ́ra lọ dárò mi ò ní ṣe púpọ̀ láti wà lórí three. Ah, ah, ìgbà mélòó náà ìpàdà àwọn Mr. Lekan Vivian I need a ní àgọ́ ọlọ́pàá I'm preparing one or two questions that's all I will be done. àwọn àwọn ilé lọ àmì wọn tó fẹ́ ká wọn àti tẹ̀lé wọn náà. Better stand up please. Calm down now. Calm down. Just move. ọ̀gbẹ́ni ọlámilékan adéjàre lẹ́yìn ìgbà tí àwọn ọ̀daràn jí dérìsàn lágbé mo rí ìwà Vivian ẹ̀ o the moment ẹ rí mi ẹ sá kí ló dé tẹ sá tí iṣẹ́ ọwọ́ yín bá mọ́. What I discuss with my girlfriend it's my business mm. and tí mo bá wà níbì kan mo lè decide láti kúrò níbẹ̀ at any time I don't understand ilé tí ẹ̀yin tí wọ́n tẹ́tí wọ́n sọ yìí o. Really? Yes ṣó mọ̀ pé kò pẹ́ tí Richard fi Vivian sílẹ̀ ló bẹ̀rẹ̀ eré ìfẹ́ pẹ̀lú Dérìsọ́lá tí kò dẹ̀ dùn mọ́ Vivian nínú ṣé nítorí ìdí èyí ni wà àti Vivian fi parí àpòpọ̀ láti kidnap Dérìsọ́lá. rọ o ẹ máa ń nù mí mo mọ̀ ọ́ jẹ indirectly ẹ accuse me of kidnapping no no no no no no no no ah, ah okay kí lè rè mí tí mo bá kidnap baby yìí and I don't even have anything to do with her kidnapping then ṣé èmi àti ẹ̀ lájọ ń du ọkọ ni. Ah. Hmm. okay Vivian ti wá bó ṣe máa yọra ẹ̀ kúrò nínú ọ̀rọ̀ yìí o and uh, this very case we are talking about here ó lè lead yẹn lọ sẹ́wọ̀n so kí ló dé gan tí wò ṣe wá bí wọn náà ṣe máa yọra ẹ Vivian tó gbé sórí gan ti ń try láti free ara ẹ. ẹ wò níbi tá a bá dé tí mi ò bá rí Lawyer, mi mi sọ̀rọ̀ mọ́. you're waiting for your lawyer right. Vivian mo fẹ́ kó dáhùn question tí bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. if Lekan is your boyfriend then who is Richard to you. Ah, Richard náà jẹ́ boyfriend èmi ò dẹ̀ rò pé crime wà ní kéèyàn máa date ọkùnrin méjì because ó lè dọ̀lá sí kí n kan sọ pé òun ò ní interest mọ́ so mo kàn ń try láti fẹ́ wọn láti mọ èyí tó lè jẹ́ ọkọ mi náà àwọn méjèèjì. òun fẹ́ àwọn méjèèjì láti mọ tó jẹ́ ọkọ ẹ̀ náà méjèèjì. yes. I don't understand. Ah. it's okay it's okay So the second question fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kó farabalẹ̀ dá mi lóhùn dáadáa mo fẹ́ kó sọ fún mi kí ló mọ̀ nípa kidnapping Bírísọ́lá <laughs> no listen very well sori lẹ́kàn ti sọ everything fún wa. kidnap. everything. kí lèmi mọ̀ pa kí ló kàn mí láti máa kidnap èèyàn for what ta là ń dún kí ló ṣẹlẹ̀. farabalẹ̀ o tó bá dáhùn question dada ó máa bu ẹ lọ́wọ́ gan-an mo lè fẹ́ kó help wa sọ̀rọ̀ àná lè help ẹ sori tí iná bá ń jó ni tó ń jọ ọmọ ẹni tára ẹni ọ̀hún kan rò help yourself now before it is too late. ọ́fíìsì àṣẹ máa gbọ́ mi. mo ń gbọ́ ẹ. I don't know anything about kidnapping or not I am not a kidnapper ah, kí ló kọ́ mi pẹ̀lú gbogbo ètò ẹ̀ sọ ìyẹn gbà mí kẹ̀. ok so o fẹ́ jẹ́wọ́ fún wa àbí o fẹ́ sòótọ́ no problem ṣe bá wọn bá sọ nílẹ̀ ẹ̀rọ báyìí sẹ́yìn tá a bá ń múlẹ̀ fún ẹ ó dàbí wàá jẹ́wọ́ ó wò pé you are a fine lady ni mo fi ń bá ẹ sọ̀rọ̀ báyìí mi fẹ́ kí wọn kàn tọ́ọ̀ṣì rárá bó ṣe ń ṣe kí n parọ́ mọ́ra mi nǹkan tí mi ń ṣe. sọ́tọ̀ fún wa nǹkan tí mo sọ fún ẹ nìyẹn. ọ́fíìsà ṣe máa gbọ́ mi mi ì mọ̀ ń pa ẹ̀ and mi lè sọ etí mo ti sọ yìí lọ until tí lọ́ọ̀yà mi bá dé. ok tí lọ́ọ̀yà bá ti dé no problem báyìí. if i talk say this game we go make money you go dey think say i dey lie now look at the money <laughs> look at the money <laughs> see we go go back to that base george you go give george. me like two base george me i don't like that you chop guy chill na now you go give me two base. kí go cutting gan for days now mo realize pé your contract. track ibi báyìí. what. yeah but lenny lenny gps yẹn too strong ju ti tẹ́lẹ̀ lọ. so wetin you dey try tell me now be say there is a mole there is a snitch see let me tell everyone right here this mo dey fẹ́ ká clear pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ see where i'm from we don't play with snitches anybody tó bá snitch ikú ni o so kí ló fẹ́ ṣẹlẹ̀. george jẹ́ kí gbọ́ngùn sọ̀rọ̀ jẹ́ sọ̀rọ̀ ṣé this thing is between life and death. and let me clear you me i no dey joke with money o anybody wey feel say e go come here come snitch because say this money don dey here now. ẹ wo bíbá yìí that's why we have gọgbẹ ẹ yẹ ká bí falẹrẹ náà kí ló ń ṣẹlẹ̀ ọmọba. olórí ẹ̀yàn fọ́ọ̀nù jáde. comot your phone comot your phones comot your phones make him check am make him check am. má tẹ ní tìmẹ̀ má tẹ ọkọ mẹ́. na wetin i dey talk be that four na crowd three na partnership. george anything aside from three me i no they like him. george take her easy. you see wetin dey happen now. take her easy go to dey here. calm down now. ah. I know they come when it comes to money. Oh. Because come. money is my oxygen. I don't joke with it. We all love money. Calm down. This right here is my money. So wetin dey happen? George, take her easy. No dey tell me say na take am easy. Kí ló ṣẹlẹ̀ na? O dey wo phone tèmi o dey tell pause. Na wo phone George now. You level with the phone. See, see, see, see, si chill chill bí ta dé yìí ẹ jẹ́ ká farabalẹ̀ gan i don't want i no want shit i don't want nonsense check this phone again. Not if you hear ni jẹ́kọ̀ check fóònù tiẹ̀ náà wọ́n náà gbé. àwọn bàbá mú fóònù ẹ̀ bọ́ta. mú phone jare jare. Ah. so nǹkan tẹ́ ń tẹ́ láti sọ́nsìn ni me i go gather squad like this. My ìwọ lè. màá tún máa snitch me on top waiting. okay okay okay for the benefit of doubt na my phone be this check am check am. Don't press anything. I dey open the phone for no, you now. No, opener for me, leave on. Okay, check am. And if you check this thing, if this thing no triangulate enter my GPS, Now, wahala o. Na wahala o. I, I know wetin I dey talk Oh, now serious wahala. If this thing no triangulate, no. if no be this GPS they track this place, Now, serious wahala Oh, take am easy. Who dey sneeze on this floor? Who? Who be the person? má ti gàngàn bọ́ mú fún mi kàn ṣóun afọ́pá mi. are you are you with me or you are against me. george angel. ìròkẹ̀rẹ̀ ọba lè máa sí lọ́wọ́ mi àmọ́ tó bá rí mi kó pariwo ológun ọ̀fẹ́ i be king for the street i be king for the jungle. you don't forget say you be king for your street but nigga forget tọmọ kékeré ẹ bá láṣọ kò lè ever lákìsà bí àgbàlagbà. ìka mi mẹ́jọ kọ̀ǹpútà ni méjì tó kù náà ó ti. man fuck it whatever your fingers dey be i tell you me i don dey for this game you don't be you you small for dis street so make you know wetin you dey talk you see you see wetin i dey never never you tell me to take it easy if you are with me be with me if you are with me stay with me if you are against me you are against the whole squad mr Gogo. you got two people pointing guns at you exactly. you only got one gun you only have one life to live so to bá value life eh you better drop your weapon tàbá fi ajá ṣọlé mi ò ní kájá máa sọ ní pòun lọ bẹ́ẹ̀. ajá ti tiẹ̀ ó ti rìn ní gbèrègbèrè wọnú dẹ́ni láyọ̀n ti tèmi tí ajá bá dẹ̀ ti wọlé tọ́ ẹkùn ó máa fẹ́ jẹ́wọ́ ẹni bó ṣe ń wò mí I am the lion I am the king of the jungle ja. nobody ja. nobody ja. tí o bá jẹ king of crime dodo eré dodo èmi gangan ló ṣá. okay now I, I like that see kò jẹ́ kí kinní kan jí ẹ kìnìún ni mí èmi lolórí gbogbo ẹranko ibikíbi tí kìnìún bá padà ń jà sí ẹranko kẹranko tó bá wọ bẹ́ẹ̀ ó máa fẹ̀jẹ̀ wẹ̀ ni ṣọ̀kan náà mi tó bá ti bínú tán ìyá ẹ̀ ìyá ńlá ìyá ẹ̀ ò nẹ́bọ̀ tó fẹ́ fún ṣọ̀kan náà mi. ìṣẹ̀lẹ̀ ẹni sùn òun fi kó ọgọ́gùn òun wá fẹ́ máa bá àwọn àbíyá ẹni sùn náà. jùmọ̀ lọ́tọ̀ jùmọ̀ lọ́tọ̀. Are you against me or you are with me? Why? Ṣọfẹ́ tẹ̀lé lọ ni. Kọ́kú! dọ́gù you dey mad. no wetin you dey talk o angel. ló ti bá tiẹ̀ wetin dey happen where where the babe. ah where the babe ọmọ yẹn dà. find that girl find that girl anywhere tó bá wà Emu, mú tẹ bá ti mú find that girl that girl must not go i ain't going back to jail. dédé ìwòye ìrara lé orúkọ mi ò yí padà olúwalé samson adébáyọ̀ jagunlábí ọkùnrin ogun ọmọ kan ṣoṣo tí yàbí tó ní this is my children èmi náà ni ìwọ̀n yí mi padà lórí ètò yín ètò wa gbàgede ọ̀rọ̀ ṣe wá rí lẹ́ni gbangba má dẹkùn ṣe wá rí kedere àwa gbàpò tí àwa jókòó àwa bẹ̀wò àlejò kàǹkà ni mo ń wá àwọn èèyàn ti send messages lórí Twitter instagram ẹjọ ẹ bá wa gbàlejò yìí wá a fẹ́ bá wọn sọ̀rọ̀ a fẹ́ fọ̀rọ̀ jomi tọrọ pẹpẹrẹ ṣùgbọ́n lẹni àti gbé wọn wá kí n wá tó jẹ́ kẹ́ mú àlejò mi mo fẹ́ dókè lọ́nà mo fẹ́ lọ polówó tí n bá máa fi padà dé àlejò wa ti wà kalẹ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn ẹ káàbọ̀ padà sí rétò àlejò wa ti wà níkàlẹ̀ àlejò wa tí mo sọ fún yín èèyàn kàǹkà tẹ bá ń gbọ́ one man battalion wọ́n ti wà níkàlẹ̀ um, ta ni àlejò wa òun Chief Babalọlá Adétúnjì ẹ kú kalẹ̀ sá. ẹ pẹ̀lẹ́ olóòtú. ah Chief Babalọlá. yes sir. láti ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti wá ń wò yìí mo ti bá ń rí ìṣesí yín àti ìlọsíyìn èmi kan sọ lọ́kàn lọ́jọ́kanjọ́kan arákùnrin máa di gómìnà gbogbo aráàlú ti fẹ́ bá wọn sọ̀rọ̀ àlejò wa ẹ bá wa kí àwọn ará yín. Mo kí gbogbo ẹ̀yin wa nílé lóko, lọ́mọdé lágbà, lọ́kùnrin lóbìnrin, eh, tí yín ní bàjẹ́ o. Àmín. Ara yín á le o. Àmín. Ẹ ò ní bàjẹ́. Àmín. Ẹ ráwọn ìyá mi òṣòròǹgà, wọ́n ní ká jáwé kan wá. Wọ́n léwé kíni, wọ́n ní ewé ikú tí ń gbọmọ lọ́wọ́ ẹni. Hmm. Ẹ̀yin ará ikú ò ní gbọmọ lọ́wọ́ yín. Àrùn ò ní gbọmọ lọ́wọ́ yín. Àwa wá láti ṣèlú ni, a ò wá láti jẹ̀lú ara ẹ̀ ó kún nǹkan tí ó gbé wa wá sí ibi amóhùnmáwòrán tá a wà yìí láti jẹ́ kẹ́ mọ̀ díẹ̀ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ ní láìfù wa àti nǹkan tí àwa tún gan-an tá a rẹ́dì láti ṣe àwa ò wá jẹ̀lú àwa ò wá kó yín jẹ àwa wá ṣèlú ni atọ́kùn ọ̀rọ̀ pọ̀. Hmm, ẹ ṣeun àlejò wa àlejò wa nínú ọ̀rọ̀ yín ẹ sọ yìí pé ikú ò ní gbọ́mọ lọ́wọ́ wa kò ní gbọmọ lọ́wọ́ wa. ó wá mú mi rántí ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ recently nípa ẹ̀yin ọmọ yín àti àfẹ́sọ́nà ọmọ yín tí wọ́n jí gbé. How is it affecting your political campaign? ẹ ṣe àtọkùn tí ọ̀tá bá ń pa ọ̀pọ̀lọ́ fún yín láti jẹ gbogbo ará ayé tó nífẹ̀ẹ́ yín wọ́n á pa kọ̀ǹkọ̀ fún yín láti mm. jẹ mm. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ìmọ̀ràn ọ̀tá ni o ìmọ̀ràn ọ̀tá ó dẹ̀ ní láti dòfo mm. ẹ jọ kí ló wà nù pé àwa láti fọ̀lú mọ́ àwa láti ṣe ìlú kí ìlú lè dà táwọn òjèlú kan dẹ̀ wà ń bì kan tán ní ipò yẹn táwa fẹ́ fi túnlù ṣe yẹn làwọn fẹ́ jẹ àwọn náà dúró bí ọ̀tá àwọn náà ń ba nǹkan jẹ àwọn ló di pé wọn ò fẹ́ ká a rí mú mi wọ́n ṣàfẹ́ make sure pé àní débẹ̀ ká má bàa fọ̀lú mọ́ àmọ́ ọlọ́run ní fún wọn ṣe. àmín àmín ọlọ́run ní fún wọn ṣe. àmín. ẹ ẹ àlejò wa tó tó oṣù bíi ìwé ẹ̀yin àgbàlẹ̀ palówe ẹ ní olè òní jàgbà kó má ṣe lójú fèrè. bẹ́ẹ̀ni ẹ pa mi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí ipò yín láwùjọ ojú yín tó lé òtókò ó máa ní ẹ̀yàn tẹ̀yìn gan tẹ́ ẹ fura sí. èèyàn tá a fura sí òun ṣe ń ta lè máa wá káàkiri ìgboro ẹni tó ń bá mi dupò ní mo fẹ́ jẹ gọ́vnà òun náà fẹ́ jẹ gọ́vnà á ní àwé ẹ jẹ́ káwọn aṣọ mẹ́rin tiwa tẹ́yìn náà tá a bá ṣe tán kẹ́yìn náà wá aṣọ mẹ́rin tiyín yín tó fa gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí ní àjọṣe ni comrade àjọṣe ni ò fẹ́ ká fọ̀lú mọ́ lóní dandan kí ìlú ṣá bàjẹ́ ni ká ṣe é adẹni ó jẹ́ ká aṣọ ọdún mẹ́rin tiwa kó náà wá aṣọ ọdún mẹ́rin tiẹ̀ káwọn ayé wò ètò dáa òun ló ń ṣe ló ló ló make sure pé òun máa dààmú mi òun máa dààmú gbogbo ẹbí mi òun máa da nǹkan rú kò fẹ́ kémi rójú ráyè láti ṣe láti fọ̀lú mọ́. ẹ ẹ jọ sá ǹjẹ́ ó ní àrídájú kan tí ẹ rí tí ẹ fi sọ irú èyí. ṣe rí mo like àwọn tó ń dá whatsapp sílẹ̀ wọ́n ṣe tó yẹ pé nǹkan tí wọ́n bá send sí ẹ o lè store ẹ̀ ṣe rí lórí fóònù mi yìí gbogbo nǹkan tó ti sọ sí mi pé tó ti fi threaten life mi life ọmọ mi life ìdílé mi gbogbo ẹ̀ ló wà níbí báyìí pátápátá send ẹ̀ sí kẹ́ bá mi publish ẹ̀ yes ṣe pé àkọsílẹ̀ wà. ó wà tó dájú orí fóònù yìí ló wà. ṣe pé inú imú ló níkà tí ó jẹ́ agbórun àṣebí. ó jẹ́ agbórun àṣebí. àlejò wa. yes sir. kí wàá ní ìdí tí ó fi pẹ́ tó irú àkókò yìí kẹ́ ẹ tó sọ ọ̀rọ̀ yìí síta. Hmm, ṣe rí tí ọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ pé. Mm, olóṣèlú ló ń gbógun a máa ń ní sùúrù kárí àrídájú torí àwa àwa ṣèlú ni gẹ́gẹ́ bí mo ti sọ a fẹ́ kí ìlú dàrú àwọn tó ń tẹ̀lé wa máa rò pé nǹkan míì ló wà ń bẹ̀ wọ́n lè máa dà lóru táwa bá pariwo síta torí èmi ní supporters tó pọ̀ tán dẹ̀ rẹ́dì láti dìde ní ọjọ́ ìdìbò táwọn yẹn bá gbọ́ pé ẹnìkan wà níbì kan tó ń ṣe mọ̀húrú tó ń dún mọ̀húrú mọ̀húrú sí wa inú lè bí wọn kán dìde kán fẹ́ dàgbòrúurú àwọn tá a dẹ̀ fẹ́ rúùlù lórí wọn àfẹ́ kán dààmú àwa wá gbégbèsè kan àjẹkọ ọlọ́pàá mọ́ ẹ̀yin ọlọ́pàá báyìí báyìí ló ń ṣẹlẹ̀ o torí àwọn ò fẹ́ kí ìlú dàrú o àwọn ọlọ́pàá ló wá ń pẹ́ jù fún báyìí tí wọ́n tètè take action wọ́n tètè jẹ́ kí ẹ̀ ẹ̀ ń tà ń sọ̀rọ̀ ẹ̀ yìí comrade kó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ló ṣẹ̀ kán bá wa tì mọ́bì kan kó jẹ́ aráyè ṣe ìlú kó jẹ́ aráyè fọ̀lú mọ́ ọwọ́ ọlọ́pàá ni gbogbo yòókù láì pé ọlọ́pàá ti mú ni tán ti tì mọ́bì kan gbogbo tá à ń sọ yẹn àní gbogbo ìlérí ẹ̀ òfo ló máa jẹ́ sí kò ní jírí jí ọmọ yẹn gbé hmm. ó tún wáá jí ọmọ yẹn gbé nìyẹn ẹ jẹ́ kí wọ́n mú nípa tí kúkú kó gbọ́ ọmọ ọlọ́mọ ńlẹ̀ ó mọ̀ ọmọ fẹ́ dààmú life mi ni. Hmm torí pé a fẹ́ jẹ gómìnà ìlú torí pé a fẹ́ ṣèlú a fẹ́ jẹ̀lú bíi tiwọn àwọn náà máa ń jẹ̀lú àwa ṣetán láti fọ ìlú mọ́ ni kí gbogbo táwọn èèyàn ò fẹ́ kó kúrò ní society táwọn èèyàn fẹ́ làwa fẹ́ máa ṣe tán bá dìbò fún èmi léè tí mo dẹ̀wọ̀n pé wọ́n á dìbò fún mi tí n bá di gọ́vnà ìlú ìmọ̀ àgbàdùn kán bá mi fi àjọṣe pamọ́ síbi kan náà. ẹ̀yin aráalé nígbà tí a bẹ̀rẹ̀ ètò mo ní gbangba máa dẹkùn kedere àbẹ̀wò gbangba padà dẹkùn mi ẹ kí a tó máa tẹ̀síwájú pẹ̀lú àlejò mi ah, mo fẹ́ ká tún dókè lọ́hùn náà à ń bọ̀. ẹ ìwọ Vivian àti Lẹ́kan ti arrest the other time lọ́ọ̀yà ẹ̀ ti wá rí mi so lọ́ọ́ release. okay ma thank you ma. so. ma we have a very vital information to deliver ma. <laughs> nǹkan tó fẹ́ sọ mo mọ̀ torí etí ọba ń lé etí ọba lóko ṣé lórí ọ̀rọ̀ Babalọ́lá mo understand àbí lórí text message tí comrade Josephine threatening wọn àtàwọn family wọn tó ń release online I know that èmi gan ti gbọ́ mo dẹ̀ mọ̀ pé nǹkan tó ṣe pè mí pé ẹ fẹ́ sọ fún mi náà nìyẹn ṣe rí irú information yẹn ọwọ́ àwọn ọlọ́pàá ló yẹ kó bọ́ sí tá a bá ṣiṣẹ́ wa bí iṣẹ́ but can accept pé ẹjọ́ ti rí bẹ́jọ́ ṣe rí so yẹn ò ní ká dúró ìdúró sí ni we still need to work hard which I understand you guys are trying but you need to put more effort iṣẹ́ àwọn ọlọ́pàá nìyẹn tí àbá tí ìṣiṣẹ́ wa dójú àmì wọn màmá ní à try náà ni so we need to try more so nǹkan tẹ máa ṣe ń ni pé you guys need to put more effort tẹ bá ti dọ́dọ̀ babalọ́lá ẹ má sọ so ẹ fẹ́ lọ arrest wọn we have to use our brain tẹ bá ti fẹ́ lọ sìn ẹ máa lọ síbẹ̀ bíi pé ẹ fẹ́ invite wọn wá ni tẹ bá ti invite wọn sí police station so tá bá ti gbọ́ statement wọn. And that's all. But you guys have to try. You have to put more effort. real, ma. I understand. Hmm? Okay. Aṣọ wa la mú wọ, ẹ fẹ́ Ṣé òun threatening ni mi? Ẹ́ wo. My excellency. Ẹ ẹ barista. Good day sir. Báwo ni? yes eh? ìgboro ti dàrú o. kí ló dé. tẹ bá wo social media social media ti wà awash with àwọn sms kan tẹ lọ send sí opponent yín now what i just want to clarify ni wípé sms ti Babalọlá tó ń pariwo kiri tó ní ẹ fi threatening òun pé ẹ̀yin lẹ send ẹ̀ sóhun please sir just tell me you didn't send It. bíi báwo wọ́n ṣe ń send sms náà àìmọye sms tí mo send sí. gbogbo ètò nǹkan send wà bí tó wà bí tó pé mo kọ ọ àti ò tí ẹ lé mo kọ wà lẹ mọ́nì. ìwé ti ẹsì ẹ ti bà nǹkan ẹ ti bà nǹkan gan pẹ̀lú sms lọ send yẹn because kò sí bẹ́ẹ̀ ṣe lè wẹ́rẹ́ ayé mọ́ if you want to claim you didn't send it all what they have to do is go to the network provider wọ́n dẹ̀ gbé jáde pé láì ní ló ti jáde interrora ṣe yẹn lásán ó ti ó ti affect the political career yín. òun kò ń send text mi náà ó jẹ́ ǹjẹ́ mi rẹ̀ bàárà ṣe padà. ẹ bọ̀bọ̀ sá in tó ń sẹ́ndì sí yín is just an empty threat nǹkan kan ò ṣẹlẹ̀ sí yín in tó release fún press ni wípé ẹ sọ specifically pé ẹ máa fi ọmọ dá lóró and that is the current situation as your legal counsel mm. as your adviser gbogbo nǹkan báyìí kẹ́ tó ṣe ó yẹ kẹ́ pè mí pé ah, eh, lọ́ọ̀yà mi o mo fẹ́ ṣe nǹkan báyìí o i would have said go ahead with it or no don't do it. ẹ eh, kí la fẹ́ ṣe sí báyìí. ah lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan ti bàjẹ́. my friend mama sọ fún mi pé nǹkan ti bàjẹ́ jẹrẹ mo fún ẹni tẹ́lẹ̀tì ó sọ fún mi pé nǹkan bàjẹ́ èmi ni gómìnà náà i am going to be the governor. gbogbo kọ́kọ́ ni màá fi máa lọ ẹ kí ló dé èèyàn tẹ́tì mi mo tún tẹ́tì náà padà ó rẹ̀ àjọ pé kí wá ni kí wá ni iṣẹ́ tiẹ̀ gbà ẹ̀ ọ̀kọ̀ ẹ́. dá o ti gbọ́ a máa wọ́gbọ́n tá a máa dá sí náà ni but but ah, nǹkan ti wà wà affected negatively jù ah, ká ìṣètò máa scheme ká tó ìṣètò máa fẹ́ strategize àti wọ́n máa. àlọ́ wà nǹkan ṣe sí ni o na why máa máa rọ́ ẹ̀dá nínú ni wọ́n máa gbówó mi lásán òfẹ́ iṣẹ́ ni. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn máa ah. máa ṣe. nípa tó o bá ṣọ́ra mo lè sùn ó gbogbo tí mo ti fún ẹ wàá dá padà. ṣé mi ìgbésẹ̀ dáhùn báyìí your excellency kò tí ì le tó yẹn ma plan ma strategize yẹ igá látòjú omi pẹ̀lẹ́gùn ìwọ náà ò jẹun ọtí líle líle ṣáá ló mu ṣé o mọ̀ pé kúnú la fi ń gbé tìta ni. àǹtí Jùmọ̀kẹ́ ayé okun náà ní dá this is the real okun ọ̀gọ̀ngàn ló ń fún mi lókun. wo nígbà tó ò jẹun báyìí ẹ kínú ẹ le dáadáa tó o mu tí líle ṣáá báwo lára ẹ ṣe fẹ́ le débi pé a máa wá dénìsọ́lá rí. dénìsọ́lá <laughs> ah i love her àǹtí ẹ ti ń contradict ara yín. jíbìkẹ́. àǹtí jíbìkẹ́ mo i love you. i know. ẹ contradict ara yín nípa ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. ok. ẹyin nígbà tí mi ò jẹun báwo ni inú mi ṣe fẹ́ ara mi ṣe fẹ́ le tí màá fi ní okun nù ẹ wá sọ wípé ọtí líle ṣe rí nǹkan tó bá ṣe contradict ara this is the only okun ah i know and i hmm. love this so much ah. so ẹ gbàgbé gbé wá irọ́ ẹ̀ lè gbé ilé ẹ ti mú yẹn máa gbé yẹn lọ́mọ pé mo lè rí gbà. màá lè lọ change cup. àwọn tó ń pè mí báyìí ẹ wò ṣẹ́rí oh ọtí Richard please. is it past eight eight pm mi mọ́ mi rágowó. eight pm ni mò ń mu ṣé tí ẹ bá ti kọjá màá stop àti jíbìkẹ́. mo bẹ lóhùn. wọ́n lè fẹ́ ó dàbí àdánwò ṣé nǹkan tí mò ń fẹ́ sí báyìí kí ló dé. Ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá ò ní jẹ́ kó rí. ẹ má tàn kankan tí ò bọ́ sí i àdọ́tàn ilé. ò ní rí. àmì dọ́tàn. hospital in a Daltonius mood. Richard. I'm finally Dalton. Uh, Dalton. Richard. ọmọ hmm? nǹkan tó máa ṣẹlẹ̀ eh. gbélé you. Eh, kí lọ bẹ change the cup yẹn wá ni. tí màá mi tẹjọ jẹgbẹ tó bá dé látọ mi ò ní gbé fún àṣẹ lọrọ. Ah. má bá mi o kò sí wàhálà. Who is calling me? Follow me! the next time you make an attempt to escape from this hood. <laughs> Open your mouth! No. <laughs> This is your last warning to escape from my den. let me tell you something. you ò kí ẹ̀rí èèyàn I don't care who you work for. Get yourself out of this place right now. If not, you hit with a fist. I'm a South Foreigner. Okay. the day I found you. I want to stay around you. No. Ah. Richard. Oh, really? No, you. What is your problem? Nothing. No, no, no. Would you correct now? You, there must be something. Nǹkan kan worry now. Sit down. Tell daddy. Sit down. Talk to daddy. Ojumi Koyodo. Yes, you now. Just noticing that for the first time. No, normally we joke in river. So tell me what the problem is. Really? Yeah. But I don't know you anymore. <laughs> Richard, I ló jókòó síwájú ẹ̀, okay? Because this is not the angel, the father, the mentor I used to know. Where, when, how? How did you get it wrong? Okay, well, what exactly is the problem? If you could do this to me, how would you rule your state? Are you going to be a ruler or a leader? Dad, where? Where did you get it wrong? mi ò tiẹ̀ i've been wondering mi ò mọ̀ bóyá ọmọ ẹyọ kan péré lọ́lọ́run kọ mọ́ mi látọ̀run ẹ dẹ̀ fi selfishness èmi motomoto ẹ fi ẹ fi pa mí láyà àtọmọ tìbí ìbára ọdún láyé mi ńkọ́. you're talking like a baby like a child kí ló ń ṣe ẹ́ ta ló sọ fún ẹ pé àyànmọ́ ẹ ọmọ kan ló yàn ìgbìnrin kan ló ṣe look when I become the governor of the state wàá máa fẹ́ ọlá ni wàá máa ṣètọ́mọ gọ́vnà káàkiri ni anybody any woman tó bá fẹ́ lòun ló máa náwó sí ó lè fẹ́ obìnrin mẹ́ta lẹ́ẹ̀kan náà tọ́ndẹ̀ máa bímọ fún ẹ rẹ̀rẹ̀rẹ̀ ta ló sọ fún ẹ pé ọmọ kan ló kọ no no no you are a strong agile man man wàá kàn máa ṣe bó ṣe wù ẹ́ lọ wọn á dẹ̀ máa bí ọmọ sí i owó máa owó wà lẹ́yìn tí bá tún jẹ gómìnà tó wá tún wá wà sí i okay you wait until I become a governor. Mm. dad yes. lẹ́yìn ìgbà tí mom sí kú I've seen you with four different women which I, I was actually in support because I didn't want you to be bored gbogbo àwọn obìnrin tó bá yín rìn yẹn especially sister Kate tó ń like seven months in this house èwo ló bímọ fún yín nu wọn ṣé kò túmọ̀ sí wípé èmi nìkan ni ọlọ́run kọ́ mọ́ yín. èèyàn kì í ronú bẹ́ẹ̀ yẹn ó ní point yes but èèyàn kì í ronú bẹ́ẹ̀ yẹn tó yẹ pé béèyàn ṣe ń ronú nìyẹn àní máa try láyé àní máa try sí àní máa try new new things ṣé you understand nígbà tí èmi ti níwọ̀ yẹn èmi ti fọkàn sí pé gbogbo nǹkan tí mo ní ẹni tó máa jogún ẹ̀ ti wà kí n dẹ̀ concentrate lórí láti bring it up in a good way so máa máa rò bí wọ́n ṣe ń rò ẹ̀ okay. now at the moment níbo ni mo ti dé ìsọdá a máa bọ́ ṣe bí mo tó wá ń sìn. Just two steps more. We are there. Okay, good, good, good. That is it. Fantastic. Richard, what exactly is going on? What were you thinking? Bí máa gbà kẹ́ pa àfẹ́sọ́nà mi àtòyànnú ẹ̀. No. You trained me. You mentored me. You trained me so well, and I'm very sure I'm following your footsteps. No, I won't do it. How far? My answer is still no. <laughs> How can your answer be no? What I told you to do was a plan. It was supposed to be a decoy. Then you made it, you, you went as far as falling in love. Now we need to make a correction of that. You have to do something. Look, my political enemies are everywhere trying to destroy my name, including I just said. I just said, sent a message to me threatening me and my family. So I need something now to fight back. <sighs> Get rid of him. I need to get rid of him. Once he's in prison, who will be the governor of the state? I will be the governor of my state. I must be a governor in the Federal Republic of Nigeria. I need something to implicate him too. I have a plan. Màá kàn organize our boys Mini, go kidnap her. Tó bá ti kidnap lady yẹn. She, she's nowhere to be found. Then I'll use that to implicate Ajose. Once Ajose is out of the way, I become the governor. It's just a matter of telling the police. Ajose ti lérí o, ti bá o. bye bye. báyìí ló dẹ̀ of course he will go to prison and when he is in prison who is the governor me Adetunji Babalola will be the governor of the state. Stop! Don't tell me to stop. Stop, Dad. Stop. Ah, ah. you raised me. You raised me to be a God-fearing child. I used to see you as a God. You were loving. You gave to the needy. Which means you love humanity. What has politics turned you to? For the first time, Dad, I am disappointed. Absolutely disappointed in you. This is not you. No. This is, this is not you. The person that I'm seeing now is wicked. The person I'm seeing now is desperate. The person I'm seeing now does not care about humans' life. doesn't care because he has to be a governor of the state. Okay, fine. I will not allow you to kill my child. Your own grandchild. Never! Boy, you will do my bidding. You will do my bidding. Alright? of the state. And I will do anything. I will give it anything it takes. Everything it takes to be the governor of the state. So you will do my bidding. Boy, you will do my bidding so that Adetunji Babalola will be governor of the state. At the expense of my happiness and my child? Abraham, was ready to sacrifice his son. Yes. Boy, you have to do my bidding or I will disinherit you. Surely, Uh, Ojubelo, boy, I must be governor of this state. I must be a governor in the Federal Republic of Nigeria. Alright? Good! This is not my dad. Please, wherever you are, please come back. I, I, I beg you. This is not the dad I used to know. Please. I will come back. And I will be the father you used to know when I become the governor. Yes. Now, the number one thing is that I must be the governor of my state. I must be a governor in the Federal Republic of Nigeria. Nobody Nobody can stop me. Not even you. Okay. I'll, I'll, I'll, I'll do it. Boy. But what? But what, boy? Nothing, nothing. Don't change your mind. Okay, just give me the number so I can call the guys. Zero seven zero. Zero seven zero. Triple zero. Triple zero. Triple nine. Triple nine. Triple nine. And zero. And zero. Yeah. do this? Do it. Okay, I'll do it. Wipe your tears. no, no. This is not my dad. Uh, probably to you, you thought you were making a good step, which was like a misfortune to you. You ordered for a CCTV camera and you specifically told them they need a tomaletic audio and digital. Mo conversation tani last time ni mo dẹ̀ make sure pé nọ́mbà tẹ fún mi mo fún ṣẹ́gun oníṣẹ́gun fi trace àwọn olórí burúkú máa ṣàǹfààní tó fẹ́ bà ayé mi jẹ́ so dad you trained me well. Richard ọmọ àlè ni ẹ. no i'm not a bastard and you know it yourself ẹ bí mi ẹ kọ́ mi bó ṣe ń kọ́ mo dẹ̀ gbọ́ ẹ̀kọ́ torí wọ́n ní ẹkùn ní bímọ kó fi bí àgbọ̀n ohun tẹ́kùn bá bí ẹkùn ló máa jọ I'm Officers, arrest me. Please. Chief Babalola, you are under arrest for kidnapping, murder, and conspiracy. Anything you say or do will be used against you in the court of law, sir. And you have the right to call your lawyer. Ẹ lè pe lọ́yà yín. Arrest him. Sir. Move. Move, sir. Get in touch with my lawyer, okay? I'll do just that. Thank you. I still love you, Dad. You know what? I love you. I, I, I love your bravery. you. I love you so much. Ah, Ṣẹ́gun, thank you so much. Ah, ah come on, I'll travel extra miles for you. Thank you, but ó àmọ́ kan we kù. Mo ṣe bá mi ṣe tí mo rí bébí mi àtọmọ jọ tó rí I love that man. Mo kàn fẹ́ kí realize mistake man. I love him and I want him back. You'll be back. You'll be back? He'll inherit it. Thank you. Don't count on me. <laughs> anytime with your woman. you. Let me get you something to drink. Òkùnkùn Aṣọ wa la mú wọ, ẹ̀fẹ́ kì í yíra mọ́lẹ̀. Dérìsọ́lá ni mí, mo rìn mọ́. aṣọ wa la mú wọ ẹ fẹ́ kí n yíra mọ́lẹ̀. nílé. ọ̀run kàlákejì nílé. nílùú tó lọ́ba tó níjòyè lábẹ́ àkóso mi wọ́n máa ń pààyàn bí èmi pẹ̀ràn bẹ́yẹn. nǹkan tó ń ba èmi lẹ́rù ni wípé tí bàbá mi ò bá wọlé owó ẹni mi ló máa já sí. ọkọ mi ò ṣàṣetìrì. àṣetìrì dẹ̀ sí fọmọ ọlọ́run. wo ojú mi dáadáa ṣó rí àwa táwa jókòó síbí báyìí àwa gangan ni wọ́n ń pè ní àfọ̀bàjẹ́ gbogbo agbára àti àṣẹ ọwọ́ wa yìí ló wà. èmi àyìnlá aláwọ̀dé fúnra mi ìlú tó jẹ́ pé wọ́n rí mi jó wọ́n rí mi yọ̀ ni mo wá dẹni tó ń bọ́ síta tó ń lẹ́kùn. ọ̀rẹ́ ìlú ní ẹni àbí ọ̀tá ìlú. bàbá aláàánú sọ̀rọ̀ ṣe ẹ bá náà rẹ̀ yìí kí lẹ́yìn ṣe sọ̀rọ̀ wà. lóòótọ́ gbogbo ala mọ̀ pé máyọ̀kọ́ àti ìfèyí sára ọmọ yìí wọ́n ń ṣe wọléwọ̀de. ẹjọ́ mi kọ́ obìnrin àkọ́kọ́ ló ràn wá. ìyàwó mi rún ẹ kó má dà lóru. lóhùn yìí kí n di gómìnà pẹ́lẹ́ yìí lọ́la. bẹ́ẹ̀ ni táwọn tèmi yóò bá wá kájú ìlú nǹkan. àríkó ka náà ni. kí n ya lójú yín. ò ní ya. máyọ̀kún dòrò mú mi oru ẹ̀ mú mi inú bí mi mi ò fẹ́ fi mọ́. ọ̀tá ọlọ́run ní ẹni àbí ọ̀rẹ́ ọlọ́run àjẹké lánàá ọmọkùnlé mi ta ni o mọ̀ wípé àjẹ́ àánú ló pọ̀ mọ́ jẹ tí ò bá jẹ́ bàbá mi ló pa bàbá mi máa mọ̀ nípa ẹ̀.